بسم الله الرحمن الرحيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغامرين وفي سبيل الله وابن السبيل فريدة من الله والله عليم حكيم ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم yálìfúnà bíláyì lẹ́kùn lìyúrìdúkùn wàláhù wàrọ̀tùlùhù àhàpù àyíyúrìdúhù ìrànkánú àyíyúrìdú àyíyúrìdú ìrànkánú mọ̀mí. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم يحلفون بالله لكم يحلفون بالله لكم ليرضوكم والله ورسوله أحق أن يرضوه إن لم ألم يعلموا أنه من يحادد الله ورسوله فأن له ذلك لخزي العظيم يحذر المنافقون أن تنزل عليهم سورة تنبئهم بما في قلوبهم قل استهزئوا إن الله مخرج ما تهدرون إلهي فهم لنا فبصرنا وجودك أعظم فسرنا معاصينا عن الخلق جملة وأنت ترانا ثم تعفو وترحم وأنت ترانا ثم تعفو وترحم إلهي تحملنا ذنوبا عظيما الوفاء إلهي تحملنا دروبنا في مدام أسانا وقصرنا وقصرنا وجودك أعظم أسانا وقصرنا وجودك أعظم بصرنا بصرنا déwájú rẹ ìjókòó wa àlùbáríkà ìjókòó tafsiru kura. ìwọ náà ni a tẹ̀ ìwọ la tún sáwá bá. tàhámẹ́lìnà múlùbẹ̀lẹ̀ ọ̀dùnmẹ̀dẹ̀. ẹ̀ṣẹ̀ wa pọ̀ ó tóbi. àtàmì hàn.

tó ya sígbó tó ya jù. ọya lọ ọbẹ̀ ni tí ń ṣe dáadáa lọ ọbẹ̀ ni tí ń ṣàìdá. sàtẹ́rì náà máa ṣí náà. ànílà pálí kìjú múlàtà wà wa làwọn ń da wa. sẹ̀dárínà àyídá wa à ń da sọ́ọ̀bù kọ̀sẹ́ni tó fi rẹ̀ hàn bí ẹlẹ́sẹ̀. sẹ̀dárínà à ń fura wá hàn ní bí ẹlẹ́sẹ̀. àlàkó ń bí ẹsẹ̀ bó ti wulẹ̀ kó kéré ma ṣùgbọ́n sàtàrínà máa ń bí náà. sàtàrínà máa ń bí náà. àní lẹ́kọ̀ọ́ ní kí n tó o sì ń rí a. gbogbo ẹ̀ṣẹ̀ táwa ń da sọ́ọ̀bù fún gbogbo ẹ̀dá tá a fẹ́ wọ́n rí àfẹ́ wọ́n mà wá lẹ́lẹ́sẹ̀. sàtẹ́rì máa fi náà àlè lọ́kọ́ ní kìdùn àtàwọn. anta tarana thumma ta'fu gbogbo táwọn ṣe èyí tó rí ń kò sí kíní fún ọ tó ti bẹẹ! o tún ṣẹ̀dẹ̀ fún wa. wà á ń ọ̀nà ọmọ sáàbù wàjára hàmú. látara ìdẹ̀kùn ẹ ìkẹ́ rẹ àánú rẹ lórí wa èyí tí kò dá ìgbà kan sí ọlọ́run àdúpẹ́. àlékún ìkẹ́ àti fún aṣọ́jú ẹ̀dá gbogbo àwọn tí wọ́n sì sí àlùbáríkà yìí kù tọ́lọ́wọ̀n ọ̀jẹ́ wọn jẹ́ tán ọlọ́run bá ní wọn. gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ta aláǹfààní. tá ń lò tá a fi ń jókòó gbọ́rọ̀ ọlọ́run yìí ọlọ́run ti ń pàṣípò wálẹ̀ wá ṣe tiẹ̀ àbíọ́ nínú àánú rẹ gbogbo sẹ́ni kọ̀ọ̀kan wa náà fẹ́ ọlọ́mọṣálá ìṣe fún wa. àti ikú lórí ọ̀rọ̀ zaka níbi ọlọ́run tí ń bá ní sọ̀rọ̀ àwọn tá a yọ a sì ti mẹ́nu bà bá a ti yọ sàkà owó nínú ohun tí a yọ sàkà ẹ̀ òun lẹ́ran ọ̀sìn wà bahimatulana bahimatulana ami ní ghana wàlbakar wàlébè àwọn lẹ́ranko tí a yọ sàkà wọn torí ńlá a lè sín fún jíjẹ a lè sín fún òwò èyí torí ọjẹ́nu méjèèjì bẹ́ẹ̀ yẹn bá ti ní ẹran mẹ́mẹ́ lágbo tọ́ba ti fi lè pé ogójì sàkọ́ máa wọ̀ ọ́ títí tí ó fi pé ọgọ́fà. Ita máa yọ nínú ẹ ní ṣáàtún ẹran mẹ́mẹ́ kan tọ́ba ti wá lé lọ́gọ́fà bọ́ba lé kan lọ́gọ́fà tí ó fi pé ọgọ́rùn-ún méjì ẹran mẹ́mẹ́ méjì ìlà máa yọ fún tọ́ba ti lé ẹyọ kan lọ́gọ́rùn-ún méjì tí ó fi máa lọ sí mọ́kàndínní ún mẹ́rin. a yọ ẹran mẹmẹ mẹta ó ma máa yọ zakẹ́ nínú wọn ẹran kan tọ́ba ti pé ogójì tí ọba ti pé ogójì nínú agbo èèyàn kàkọ́ ọwọ ẹran ọ̀sìn ẹ̀ gbogbo ẹran ọ̀sìn tí èèyàn ju mẹta bíi lọ bíi titi lè ṣùgbọ́n yálà èèyàn kó ọjọ́ ni tàbí wọ́n ń jẹ́ káàkiri èèyàn yọ mẹ́mẹ́ kan bẹ̀ wọn tọ́ba ti wá pé mọ́kànléní ọgọ́fà one twenty one tí ó fi wọ two hundred ọgọ́rùn-ún méjì sẹ́yìn bàbá ń pè nígbà èèyàn yọ ẹran mẹ́mẹ́ méjì yẹ yọ ẹ̀ ọgọ́rùn méjì ẹ̀rọ méjì ń péré ń bẹ̀ òun ẹni òbí ọ̀sà kẹ́ bó ṣe wá rí wọn ni ẹlòmíì la sọlọ ni máa ń jẹ nǹkan ọ̀rọ̀ yẹn lọ́rùn bàbá ti wá lé ẹyọ kan lọ́gọ́rùn méjì tí ó fi pé igba méjì ó dín ẹyọ kan ẹran yóò fi bàbá ti wá pé ogójì yíyọ rẹ̀ yọ máa yàtọ̀ bàbá tún ti lé eh, nígbà tí ọba ti lé tí sì lé ní ọgọ́rùn-ún mẹ́rin àtẹyọkan ẹran mẹ́ta náà ó fi máa yọ tọ́ba ti wá pé ọgọ́rùn-ún márùn-ún lórí ọgọ́rùn-ún kọ̀ọ̀kan ti máa yọ ẹyọ kọ̀ọ̀kan. Mm -hmm. bàbá wa bọ́ sínú agbo ti màálù èèyàn ti màálù kàkà ò tí ìwọ màálù tí èèyàn nínú agbo tí ò tí pọ́gbà ó dìgbò ọba pọ́gbà ká tó sọ fún alágbo màálù pé kàkà ti wọ ẹ̀rẹ̀ látòrí ọgbọ̀n yẹn tí yóò fi pé mọ́kàndínlógójì. yọọ ma fi ewúrẹ́ tàbágbò ọlọ́dún kan òní òbí máa yọ. tọ́ba ti wá pé fọ́ọ̀tì tí yóò fi mọ́kàndínní ọgọ́ta yọọ máa fi màálù ọlọ́dún méjì yọ ẹyọ kan màálù ẹyọ kan tó ti pé. ọdún méjì yìí òun ni ó fi máa yọ sàká agbo màálù tó pé ogójì sí ọgọ́ta yọ ọmọ ẹyọ màálù ẹyọ kan lórí màálù ọgọ́ta tó nínú agbo ẹyọ kan péré tọdún ti pé ọdún méjì òní ìyọ sàká ẹ tọ́ba ti lọ síbi àádọ́rùn-ún àádọ́rin sixty nine mọ́kàndínní àádọ́rin tí ń lọ bí sixty nine yóò máa fi ẹran màálù tálákọ̀ọ́kọ́ tá a pè lọ́gbọ̀n sí mọ́kàndínní ogójì màálù ọlọ́dún kan òní yóò fi yọ màálù ọlọ́dún kan yọ. tọ́ba ti akógójì sí mọ́kàndínní ọgọ́ta yóò máa fi màálù ọlọ́dún méjì òun ni yóò fi yọ tọ́ba ti wá pé ọgọ́ta sí mọ́kàndínní àádọ́rin yóò máa fi màálù ọlọ́dún kan méjì màálù ọlọ́dún kan irú ètò fi yọ ọgbọ̀n sí o mọ́kàndínlógójì méjì rẹ̀ ni ó fi wá máa yọ ọgọ́ta sí mọ́kàndínní àádọ́rin bá a ṣe máa yọ ti màálù nìyẹn tọ́wọ́ wá ṣe ràkúnmí òun lè yẹn ní ní agbo ràkúnmí ló ní lágbo sàká ò tí ì wọ ràkúnmí tí ò pé márùn ṣé ràkúnmí èèyàn ọba ju mẹ́rin lọ ẹnìkan ò ní sùn nígbèsè sàká ó dìgbà ràkúnmí ẹ̀ bá pé márùn tó fi dórí mẹ́sàn-án yóò sì máa fi ṣáàtùn ẹ̀ràn mẹ́mẹ́ka òun ni yóò fi yọ ẹ̀rí kò wò pé ó múra fún mi wọn ò tí gbé múra fún mi ṣáàtù ẹ̀ràn mẹ́mẹ́ka òun ni yọ tọ́ba ti pé mẹ́wàá sí mẹ́ńlá yọ ọmọ fẹ́ràn mẹ́mẹ́ méjì. ni ó fi máa yọ sàká wọn tó ti pé mẹ́ẹ̀ẹ́dógún sí mọ́kàndínní mẹ́ta ẹ̀rọ mẹ́mẹ́rin ogún sí mẹ́rìnléní yọ ọmọ fẹ́ràn mẹ́mẹ́rin ó ní ìgbà ràkúnmí bá tó pé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ká tó pé kó mú ràkúnmí kí yọ sàkẹ́ ó ní ìgbà ràkúnmí bá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n látò pé kó mú ràkúnmí sẹ́wọ̀n pé ńgbà màálù tó pé ọgbọ̀n látò ní kó mú màálù ọlọ́dún nígbà ràkúnmí bá tó pé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n látò pé kó mú bíntu makad bíntu makad inú ràkúnmí òní máa ń pè òní ràkúnmí ọlọ́dún irú èyí tá a yọ lórí màálù. tó ti pé ogójì tó ti pé ọgbọ̀n tó lé lọ́gbọ̀n sí mọ́kàndínní ogójì tí ràkúnmí èèyàn bá wá ń pọ̀ sí tó di mẹ́rìndínlógójì sí márùndínláàádọ́ta thirty six sí forty five yọọ máa fi bíntù làbúùnì yọ ràkúnmí tí wọ́n pè ń làbúùnì òun lọ́lọ́dún méjì yóò fi ràkúnmí ọlọ́dún méjì yóò fi yọ. tí ràkúnmí ẹ bá tún di mẹ́rìndínní àádọ́ta sí ọgọ́ta yóò máa fi híkọ̀ yóò máa fi yọ òun ní ràkúnmí tó ti pọ̀ mọ́ ọlọ́dún mẹ́ta òun ló fi yọ. tí ràkúnmí ẹ bá tún di sixty one tẹ́ di seventy five jẹ́fà ni ó fi yọ ràkúnmí ọlọ́dún mẹ́rin òníyè yọ tọ́ba ti wá di seventy six mẹ́rìndínlẹ́ ọgọ́rin sí àádọ́rùn ninety ètí ó fi máa yọ òun ní bíńtà làbùn irú èyí tó fi yọ ọlọ́dún mẹ́rìndínlógójì sí márùndínláàádọ́ta ṣẹ̀rọ̀pá ní ọlọ́dún méjì ní èyọ ọlọ́dún méjì méjì irú rẹ̀ méjì ni ọwà jẹ tọba ti wọ seventy six tó fi di ninety tọba ti á di ninety one tẹ́lá kún mí ẹ̀ pé ninety one tó fi pé one twenty nínú agbo ìkọta ràkúnmí ọlọ́dún mẹ́ta méjì òní yóò fi yọ tí bá wá ń lé bá ti bú náà ni ó sì máa ni ó sì máa lé sí i. èyí ò ní sàkáàtì tí nǹkan ọ̀sìn. Iná sọ́dà kan tù nínú Àwọn táwọn yọ fún kì í fún wa yìí. Iná sọ́dà kan tù. ké láti bí ọjọ́ mẹ́ta. Nínú kọ̀ọ̀rọ̀ ìwé. Béèyàn bá wá ní dúkìá tí ń jáde nínú ilẹ̀ bí nǹkan ọ̀gbìn, nabat. àwọn bí ewé òbú àwọn nǹkan oníhóró simar ètò orí igi onílóko tàbí ràn kan míì tí ó wà nù lẹ̀ tóun náà máa dowó bíi petrol nìsín láti pé nulẹ̀ lẹ́sìn wá owó sì ní sàkáwọ̀. walimahadi gbogbo àwọn nǹkan nulẹ̀ bíi gold tá a máa wà sàkáwọ̀ gáàs sàkáwọ̀ irin tòró náà dowó sàkáwọ̀ rìkáàs rìkáàs ni òun sákó lọ ọwọ́ á rí àpẹẹrẹ pé ah, nǹkan kan bẹnu lẹ̀ nígbà tó wù lọ́ba dowó. rìkásù nù ṣe àpé ń jọ àwọn bàbá wọn ò ní báńkì wọ́n máa ń bowó mọ́nú oko ni nígbà tí ọba sì sọ fún yàn tí kú dé wọn ò sì lákọọ́lẹ̀ wọn ò mọ nǹkan kọ débi táwọn ọmọ òrì kàpétọ̀ bàbá mi níbi igi ọ̀gẹ̀dẹ̀ tó wà ní oko ẹ lọ wú tí wọ́n bá ti kú mo ní dúkìá mẹ́ wọn ò ikú òsì fààyè lẹ̀ fún kọ́sọ̀rọ̀. ịgba ọwa kwụta ẹni ogboko tó ń sọ kó lọ bóyá ń kọ́ ni pé ibi ìhun ó sì lọlẹ lẹ̀ yàtọ̀ kankan bẹ́ẹ̀ nù lẹ̀ ọ̀kadà ọba dòlù ìgbà tí ó gbé tí ó fọ odòwò kàkà kàkà ná. Ọlẹtụ ẹ̀ gbé nínú ṣẹ̀ríà yọọ na ṣùgbọ́n lọ́ọ̀ ní kúmùsù yọọ wà dá gbogbo tó bá bẹ̀ sí máa ìdá kan ń ní ló yọ mẹ́rin tó kù olóni ojú èrè kìlọ́tà tí iná ń sọ́jà nù tí ń nù lẹ torí bá kọ́ra. ọlọ́run ní láyà bíi kọkàndínlọ́gbẹ̀ ọlọ́run ní wàá wúwà làbí kàlákàlàkùn máa fi àrùjù jẹ̀mí a. ọlọ́run ní gbogbo tí mẹ́nu lẹ̀ pátá tẹ̀ ń wú tẹ̀ ń wú lẹ̀ kàn lónìí ọlọ́run lèmi mọ́ dá fún yìí kó lè máa já fàní èmi ní mọ́sọ́ lẹ̀ di pẹtrol fún yìí èmi mọ́sọ́ di gáàsì èmi mọ́sọ́ di gbogbo bóòtù èmi ní mọ́ dá lẹ̀ kẹ́ ẹ lè máa rí iná kẹ́ ẹ lè máa rí lò. ثم استوى إلى السماء ọlọ́ni lẹ́yìn náà lèmi ọlọ́run ọba ni mo mo gbé sámà tó padà wá wúna sábà sámà wá mo ṣe ní sámà méje èkó lè ṣe é gbogbo ń tẹ̀ ń ṣe pátá mọ́ mà etí màá bí òsì o bàbá kan ń wò yíran ni o ó sì mà yá wò. tí ó fi yà ọjà mi náà ní bákàrà kan náà ni ti ń bẹ nínú lẹ̀ àyà two sixty seven ọlọ́run yá ayé wa lábí náà màánú ẹ̀yin ẹ mi tó yìí báà ẹ máa nánú máa kà sábùtún. nínú iṣẹ́ tẹ̀ ẹ fara ṣe ẹ mú tọ́jà ń bẹ̀ ẹ náà fún mi sàkánù. ọlọ́ni kìkì owó nìkan lẹ́yọ̀ sàkẹ́ ẹ̀ kódà wàmí iná kárájìnà làbúrò nínú ati àti gbogbo sáwọ ọlọ́run mú jáde fún yín nínú ilẹ̀ tọ́ba ti bọ́ sí yín lọ́wọ́ amágbàdo jáde fún yín nínú ilẹ̀ amútu jáde amóhùn kẹ̀kẹ́ èso amú jáde fún yín. nínú ilẹ̀ tẹ́ ẹ bá ti ní tó tóbi wọn tí sàká ẹ yọ. wàlá yẹ sẹ́rù. wàlá àtàyà máa mú lẹ́ka sí ìta nínú tó ìlú náà. ọlọ́ọ̀ni ẹ má máa wé ìdí ọ̀dà nínú oko yín oko èyí tó da oko lọ́jọ́ ta tán ọwọ́ mú àparí iṣu ọ̀tà jọ ní lóbìnrin sádàkà. ọlọ́ọ̀ni ní wà

ọlọ́ni ẹ lọ́ máa kẹ torí sí láti ní ẹyọ sàkẹ́ ilé ọlọ́run gani yìí ni mí gani yìí abọ́rọ̀ kí mo bẹ́ẹ̀ fi sàkẹ́ ẹ̀ dé èmi kí ọlọ́run tí ó jẹ ọlọ́run ni mo rọ̀rọ̀ èyí tó yọ èmi kọ́ ní jẹ́ hàmídùn mo sì ti gboríyìn lórí iṣẹ́ tí mo ṣe kèése gbọ́ ọba wa tó kún yẹn ni wọ́n tó mọ̀ mí lọ́lọ́run mo ti gboríyìn níbo mi ìlọ wà ní àná. àyà one forty one ọlọ́run ní wàhù àlàbí àwọn ṣáájà náà ti ṣáàtì ọlọ́run ọlọ́run ni mo dá fún yín jàǹdà ṣáàtì àwọn oko márùn ṣáàtì èyí tẹ̀ ẹ̀ máa fọ̀ fà á gbé dúró ẹ̀wọ́n lọ́run àgíríkì nípa. ọlọ́run ló tó jẹ́ pé màrú ṣáàtì ni iṣẹ́ ẹgbìn tí ò lè dáná ro àfi kẹ́ ẹ fọ̀pá kẹ́ ẹ fi tì í bẹ́ẹ̀ nù tí mo dá fún yín. ọlọ́run ní sì bẹ́ẹ̀ tó ní sáàkù ẹ̀gbẹ́gbẹ́ lòun náà ni wọ́n kọ́ inú geography wọ́n pè ní rúùtù ìkan tí ó fi nàró tí ó bùkátà fi fi gbé ọlọ́run ní bẹ́ẹ̀ atọ́ka bàbà ọlọ́run lẹ́mí mọ́ gbogbo ẹ àǹfà àjàǹdà ti máa já kọ́lọ́ díẹ̀ ṣe tó ó ṣe ni èyí tẹ ń fọ pa gbé dúró àtẹ̀yí tó lè dá dúró fún rẹ̀ wà náhàlì. ọlọ́run ni. èmi ọlọ́run ni gbogbo ara ẹ̀ pátá ni. kò sí ti ń bẹ lára ẹ̀ látòkè délẹ̀ tí èyí sàǹfààní. ọlọ́run mi bẹ́ẹ̀. ọgọ́mẹ̀ ewé ni. ọ̀wá rẹ̀ owó ni fúlẹ̀fúlẹ̀ nú ọ̀wá bá a tún yá owó ni bẹ́ẹ̀ yẹn bá máa ti ṣe yóò fi ṣe nǹkan tí ó dowó owó ni tún mú ẹyin ẹ̀ owó gbogbo sẹ́ẹ̀mà sílá rẹ̀ tí è tán owó ni. ni mo dá bẹ́ẹ̀ wà wà ọlọ́ni ẹ lọ́wọ́ gbogbo tẹ́ ń gbìn tẹ́ ń múnú lẹ̀ mọ́tàlífà ni wọ́n kúlù ọkọ jíjẹ ọ̀kọ̀ọ̀kan wọn ọ̀bára wọn mú. ọlọ́ni ọ̀jọ́ra wọn èmi ni mo ṣe waziri wá ṣe ẹ lọ́wọ́ ṣe tún ó ṣe é wò torí pé ó ní àwọn ọmọ yìí sáà ti tọ́pọ̀ ṣe ní ọlọ́ni ẹ ṣíṣe ìtúni òṣè wò. àwọn olùdókòwò kọ́ padà bẹ̀rẹ̀ tó rà wọ́n ṣe ètò ìrìn wọn nù mọ́ọ̀nù ẹ lọ wo ètò rùmán rùmánù tọ́jú ọlọ́dọ̀ tí wọ́n bí ní ìbóbó. ọ̀hún ni rùmánù jọ. inú mi sì dùn pé bí mo ti ń sọ ibi tó ti yá ni bá a bá sọ ọ̀rọ̀ kò wọ́n máa pé ìbò àmọ́ jẹ́ ní èèyàn bá rí ibi ọkà mọ́ lóko nú ẹ̀rùn ó jẹ́ ní bóbó ó ṣe panu. ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ náà ni èso rùmánù mùsàkàtìyà ọlọ́ọ̀lẹ́ máa rí mi inú èso tí wọ́n jọra wọn ṣùgbọ́n tẹ́ ẹ bá ń jẹ ẹ mọ̀ pé wọ́n èso kankan náà wàlẹ́rù mùsàkàtì ọbẹ̀ ń bẹ̀ tí wọn ò sì jọra wọn ọlọ́ọ̀ni mi ẹ máa jẹ́ nú èso tí mo dá ẹ máa jẹ́ ti sọ fún yín ọlọ́run ni ẹ máa jẹ́. ṣùgbọ́n o bẹ́ẹ̀ bá wá ń jẹ́ ọlọ́run ní ká wà á tu àkà o ti ń kórè rẹ̀ máa mi ọlọ́run náà lẹ́tọ̀ọ́ mi.

kàṣùmọ́ra tí bá ti ń so ẹ máa jẹ́ èmi mo fún yín ṣùgbọ́n akọ̀wé yàwó máa àṣọ́ọ́dì. májẹ̀mú ti ẹ̀ ọ̀dọ́dún májẹ̀mú saka ti ẹ̀ ọ̀dọ́dún saka tó wó ẹ bá ti ń kórè oko ni ká ẹ máa yọ tọ́lọ́hún lẹ̀. ọlọ́run ni ẹ

ẹ ṣe pé ká má omi ibẹ̀ fẹ́ mú. pé bọ́ọ̀lù lọ́dà ti dè yín pé èyí tí mo bá ti ní ẹ má débẹ̀ wà láàtú sí ìlú ẹ má kọjá là. mọ́kò ṣe bẹ́ẹ̀ mi mọ́ dọ́pẹ́ sílẹ̀ ní ká mọ́ mẹ́mú sí. ibà rẹ̀ pẹ̀tọ́ lọ́ọ̀ da àbí ẹ̀kẹ́ sí mu. ọlọ́ọ̀ nílé òtún èmi mọ́ da ṣùgbọ́n mo lẹ́yìn gbọ́dọ̀ mú. ẹ mẹ́pọ̀ bẹ́ẹ̀ kò sì yọọ dọ̀pọ̀lọ ẹrú ọlọ́dún wa. ọlọ́lẹ̀ gbọ́dọ̀ débẹ̀ kùlú ni torí bẹ́nu sáǹjẹ náà tọ́ba pẹ́ ńlẹ̀ ọ̀gẹ̀dẹ̀ tọ́ba pẹ́ ọba mú wọn náà fún mu làgbàdo ọkà bàbá ọlọ́run ní gbé pamọ́ mọ́ wọn ọba ti fẹ́ mi orí ọ̀dà ọmọ múlẹ́kọ̀ọ́ mọ́jọ ọpẹ́ o ọbẹ̀ mutí nu. wàlá tún sí ní ipò kọjá kọjá adúpẹ́ arójú àráàyè gbọ́ tòní. arójú àráàyè wí tòní. tí a lè rójú kàrà ìwọ́tọ̀lá. arójú kàrà ìwọ́tọ̀lá. arójú kàrà ìwọ́tọ̀lá.